سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí fọ́lọ́run ọba tá a sì ṣe tó sì gbẹ̀fà níbi Muhammad sallallahu alaihi wasallam a máa tẹ̀síwájú níbi síra tí a kó kọ wà ní báàbù fájọ Islam tó sì jẹ́ pé ojú pọ̀nà tá a wà ní òwúrọ̀ yìí òun náà ní báàbù tẹ̀síìrì Islam ọ̀rọ̀ tí ń sọ nípa kí ni àlàyé Islam gangan láti jẹ́ ká gbọ́ Islam yìí kí ni ohun tí Islam kó sínú àfa ni pé qawlillahi ta'ala ọ̀rọ̀ tọ́nà wọn bá sọ báyìí pé fa'in hajjuka faqul aslamtu wajhiya lillahi wa man ittaba'ani tọ́ bá rí ẹni tó ṣe kó fẹ́ máa bọ́ sí farufa faqul sọ fún wọn báyìí pé aslamtu wajhiya lillahi ní ti jọpájúṣe lè fún ọlọ́run ọba mi wọ́n ní tábàán bẹ́ẹ̀ náà wà ní gbogbo ẹni tí ọba tẹ̀lé mi náà òun náà gbọ́dọ̀ tó fájú sẹ́lẹ̀ fún ọlọ́run bẹ́ẹ̀ bá àlejò ọ̀la èyí tó fájú sẹ́lẹ̀ yìí òun là ń pè ní Islam kéèyàn ó jupájú sẹ́lẹ̀ fún ọlọ́run bá ọba àlejò ọ̀la yẹ́nyẹ́ tẹ́bọ́lọ́run bá yìí àyà mi pé يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ọlọ́run bá ní kí a pẹ́ ẹyin olùgbàgbọ́ òdodo ẹwọ ní islam nípa tí ìtapá ti tàn ẹwọ ní islam pátápátá ẹwọ gbọdọ láì ní sẹ́kùn ìkẹkàn níta. nínú sahih bukhari látọ̀dọ̀ àfọwọ́ àwọn ọmọ ọ̀rùn kọ́nà kọba yọ́nu sí i ó ló ń ṣe ọlọ́run ọba sọ báyìí wípé al fún táǹpẹ̀ ní islam òun náà ni pé an tashhada an la ilaha illallah òun náà ni kéèyàn jẹ́rìí bí kò sẹ́ni tíjọ sí tọ́ sí àfi ọlọ́run bá ọba àlá wa anna muhammadu rasulullah bákan náà kájẹ́rìí sí ànábì muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ọ̀tùkí nínú mùsùlùmí bá ti gba kẹ́lí mọ́tò ọ̀túùtì ẹ̀zẹ̀ká nínú tá a fi pe pé mùsùlùmí ni ọ́ tówó rẹ bá ti di pé yọ sàkà ń yọ ọ bá ń dá nǹkan oko tọ́ bá yẹ pé nǹkan ni tọ́ bá tó yọ sàkà ń bẹ̀ yọ tọ́ ọba ní màálùú tí màálùú yìí bá ti tó yọ ń yọ òun náà nìgbà tó bá yẹ ti pé òkè ọba ń sìn tọ́ bá ti pé márùn-ún yọ sàkà ń láti márùn lọ èèyàn máa yọ sàkà ewúrẹ́ kan tọba bá ti pé mẹ́wàá sàkà ewúrẹ́ méjì wàhákàdá bẹ́ẹ̀ náà wá rí tó ìpé yẹ ni ó ti gbà tó tó tó ọgọ́rùn àti ogún ọgọ́rùn àti ogún ó tó di pé yóò lè yọ sàkà ń èèyàn yọ sàkà ewúrẹ́ kan ó dìgbà tó bá tó tó igba àtẹyọ kan two oh one ó tó di pé èèyàn yọ ewúrẹ́ méjì ó rí ìgbà tó bá tó tó three oh one kó tó di pé yẹn ó yí ewúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀tẹ̀ sóhun Ramadan bẹ́ẹ̀ náà wá ní téèyàn tó sọ pé yẹn jẹ́ mùsùlùmí ó máa kí ìrun ó máa gbààwẹ̀ Ramadan ọ̀tẹ̀ ó jáde bẹ́ẹ̀ ìta ká tó sọ pé mùsùlùmí ni ọ́ tọ́ ọ bá lówó lọ́wọ́ ọ lọ sílé olúwa láti lọ́ọ́ sí ìjọsìn ìtàtọ́ àtàlẹ́ ìṣẹ̀bí ìlà nígbà tó a bá lágbára agbára tó wà àti àlàáfíà agbára tí owó àti àlàáfíà tó bá ti lọ a máa sọ pé mùsùlùmí ni ọ báyìí ni anabi muhammad sallallahu alaihi wa sallam ó sì tò ìjẹ́ mùsùlùmí wa kalimatu shahadatain lọ ṣáájú kí ìwọ̀n tó tẹ̀lé kí sàkà ó tó tẹ̀lé káàwé ó tó tẹ̀lé kí ajé ó tó tẹ̀lé ṣùgbọ́n àwọn èèyàn lónìí kẹ́límọ́tò ṣàdàtáì ni wọn kò sí ẹlẹ́ẹ̀ka àwọn ni wọ́n gbé sí ipò àkọ́kọ́ ìyẹn náà sì ni ájì ní lílọ ájì ní lílọ làwọn èèyàn gbé síwájú láti wọn rí ẹni lọ sí hajj wọn ń bá sí gidi nínú ohun hajj ẹrù ti ń hajj wọn ń bá ọ̀sẹ̀ yìí nínú ẹrù hajj irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ pé tọ́jà kọkọ ló ti bọ fún ọpọlọpọ ní òkèhùn lọ́gbà ájì lọ ẹlẹ́ẹ̀karùn lòún gbé sí ẹlẹ́ẹ̀kejì kálọ́ba gba kẹ́rìmọ́tò ṣàdẹ̀tẹ́ ìnìgbọ́ a sì rí pé ń kírun gba hajj a sì rẹ́ni tó ṣe pé ọgbà kẹ́rìmọ́tò ṣàdẹ̀tẹ́ ìnìgbọ́ bẹ́ẹ̀ sì ní ń kírun sì ní ń wọn kò yọ sàkárí nínú owó rẹ̀ sàkásì ní ọ̀ṣáájú àwẹ̀ nínú ọ̀rọ̀ mi látọ̀dọ̀ afáàgbò rírà tí afáàgbò rírà sì ṣàfihàn lọ́ba nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ànábì sọ báyìí wípé alimuslimu ansalima alimuslimu ní min lisanihi wa yadihi ẹni a bá sọ pé mùsùlùmí ni irú ẹni bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ọ̀la kò níbi ahọ́n rẹ̀ àti ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀fì máa rí lẹ́nìí ẹni tó bá pẹ̀rẹ̀ mùsùlùmí tó wá jẹ́ kóun gan ní bẹnu àtẹ́lu àwọn mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ ìjẹ́ mùsùlùmí rẹ̀ mẹ́hẹ̀ ànábì ni pé alẹ́ mùsùlùm ẹni tí ń jẹ́ mùsùlùmí o máa ń sẹ́lẹ̀ mọ́lẹ̀ mùsùlùmí wọn min lisanihi wa yadihi òun náà ni ẹni tí àwọn mùsùlùmí bá là kó níbi ahọ́n rẹ̀ kò fi ahọ́n rẹ̀ sọ̀sọ́kúsọ nípa àwọn mùsùlùmí kò fi ahọ́n rẹ̀ wíwèékúwèé nípa àwọn mùsùlùmí wọ̀yẹ́dẹ̀ bẹ́ẹ̀ sì ni kò máa jẹ àwọn mùsùlùmí níyà irú ẹni bẹ́ẹ̀ mùsùlùmí ni kí ni ìdàkejì ọ̀rọ̀ yóò máa jẹ́ tẹ́bá ti rẹ́ni tó ṣe pé ń sọ nípa àwọn mùsùlùmí nísọkúsọ ní wí àwọn mùsùlùmí níwèékúwèé ó sì bẹ̀rẹ̀ sí jẹ wọ́n níyà irú ẹni bẹ́ẹ̀ ìjẹ́ mùsùlùmí rẹ̀ ọgbà alásọ̀dọ̀ bàbá rẹ̀ tí í ṣe hakeemu gángan ìyẹn àfàwà bahas òun wá gbà alásọ̀dọ̀ jádù rẹ̀ anahu sọ̀rọ̀ rasulullah sallallahu alaihi wasallam ní islam bàbá hakeemu yìí béèrè lọ́wọ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam pé kí là ń pè ní islam ó ń ṣe ọlọ́run bá sọ báyìí pé an tuslima qalbaka lillah òun náà ní kí ọkàn rẹ̀ kó jù ú lẹ̀ fọlọ́wọn ọba pátápátá o ò tún ní máa ṣe nǹkan kan lóru mọ́ báwọn kan tún ń pè ọ́ lóru tẹ́tùjọ́ máa ṣe nǹkan kan papọ̀ ò gbọ́dọ̀ sí mọ́ ò gbọ́dọ̀ bá wọn ṣẹgbẹ́ ògbóni bẹ́ẹ̀ ló sì bọ́ wọn gbọ́dọ̀ bá wọn ṣẹgbẹ́ kẹ́gbẹ́ nínú sẹ̀mí ayé rẹ à ń tún sùn nàkọ́lífàkà lílá ó ju pájú sẹ́lẹ̀ fọlọ́wọn ọba rẹ à ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó jẹ́ pé ipò aṣáájú ni wọ́n wà ṣùgbọ́n tí wọ́n bá wọn ṣe ẹgbẹ́ ògbóni wọ́n bá wọn ṣe ẹgbẹ́ ẹ̀yọ̀ wọ́n bá wọn ṣe ẹgbẹ́ lóhùnlóhùn ní àwọn ẹgbẹ́ ayé rẹpẹtẹ irú àwọn ẹni bẹ́ẹ̀ ìsìláàmù wọn mẹ́hẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ń mú èsì wá fún bàbá hakeem nípa àwọn tí bàbá hakeem bí pé ṣàlàyé kí là ń pè ní islam ànábì ní pé à ń tún sílẹ̀ mọ́ pálí bàkàlì lẹ́ẹ̀ òun náà ni kí ọkọkọ sọmí ti ọkàn rẹ fọlọ́run ọba tó ju ọkàn rẹ lẹ̀ fọlọ́run wà á ń tu wájúléya wajhaka ila Allah bákan náà kó o sì dojú ara rẹ fọlọ́run ọba nìkan ṣoṣo ìwọ̀n tó ọmọ fọlọ́run ọba ló lè ṣe ẹlòmíì ò lè ṣe é má lọ gbé bẹ́lòmíì rárá bó ti wulẹ̀ ọmọ wà á ń tu sọ́ọ̀lì yasọ̀lẹ́ tẹlẹmọ́tò bá o sì gbọ́dọ̀ máa kí òun wákàtí mọ́ra ọ̀hún tí túmọ̀ sí pé ní tí ọba kí òun wákàtí mọ́ra òun kọ́ ìsìláàmù rẹ̀ mẹ́hẹ ìyá ọlásàlátù bàbá àdínì àṣùbà náà lòún jọ lọ́hùn ó tún dọ̀la ìpàdé dọ̀la á tún máa pàdé lọ́la ń tiẹ̀ àṣùbà náà lòún máa ń kí ní gbogbo ìgbà tí bàbá wa máa ń kírun bàbá wa máa ń kírun lọ́ọ́ ọkùnrin èmi èsì ìpàdé wọn mọ́sálásí à ah, ọ̀sásùgbọ́ ọjọ́ òun tí wọ́n ní lọ mọ́sálásí. ọ̀sán ń kọ́ ibò ìrọ̀lẹ́ wà àṣálẹ́ ń kọ́ alẹ́ irú ẹni bẹ́ẹ̀ bí irú ẹni tí ń ṣe foundation lójoojúmọ́ tí ọ̀kọ́lé ni o sáwà sọ pọ́kọ́lé bí ó dájú pé aṣọ̀kúntọ̀ wọn ọ̀kọ́lé rárá irú ẹni bẹ́ẹ̀ tọ́ba kú sáà la a ní kó ń la ọ̀gọ̀rọ̀ àwọn bá la. ìyókù tó kù yóò máa lọ yanjú ara rẹ̀ níwájú wákàtí márùn-ún ni tẹ́lẹ̀ wọ́n dín ikùn dín ikùn dín ikùn dín ikùn látàádọ́ta okòógójì látòógójì okòógbọ̀n látọgbọ̀n okòógún látogún okùn mẹ́wàá láti mẹ́wàá okùn márùn-ún márùn-ún yìí gan-an wọ́n fẹ́ẹ́ ikùn ó ń ṣe ọlọ́run ọba lọ́sọ pé ti òun lọ́dọ̀ ọlọ́run ọba ojú ń tì mí ìtú gbọ́dọ̀ kó má wíyìn lọ pé kọ́lọ́wọ́ bó tún di okùn mọ́ anabi musa sọ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní sẹ́mi ẹlẹ́ẹ̀kẹfà wípé mo mọ àwọn èèyàn jọ lọ àlájútu bani isra'ila ashadda mu'alajatan mo bá wọn bani isra'ila gbé mo bá wọn gbé púpọ̀ àwọn jẹ́ nìkan tó ṣe pé táwọn bá sọ pé yẹn ní bọ́dì bọ́dì ń bẹ fún wọn táàbà sọ pé èèyàn jẹ́ nìkan tó yẹ pé ó ní ọkàn ọkàn wọn le dáadáa tó bá fẹ́ ṣèjọsìn fọlọ́run ṣùgbọ́n wọn ọba àjọsìn tí wọ́n gbé fún mi pé kí wọ́n ó ṣe wọn ò máa rí nkẹ́kẹ́ sí padà lọ́ọ̀dọ́ ọlọ́wọ́n ọba rẹ kọ́lọ́wọ́n bó túbọ̀ dínkù iná ẹ̀ nífi ń lọ nífi ń lọ nífi ń lọ nífi ń lọ tó fi kú márùn-ún Musa ti sọ pé kó tún padà ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ojú ń tì mí lọ́dọ̀ ọlọ́run kí n kí adọ́ta wọ́n bá mi dínkù kú márùn-ún ó tó di pé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá fò lè pé tó bó ṣe kú máa ń yí iná àkọọ́lẹ̀ àádọ́ta náà láti máa pọ̀ ẹ bá ti kásù bá yóò máa ṣe dèdè pé ti kí mẹ́wàá tẹ bá ti kí zọ́ọ̀r yóò máa ṣe dèdè pé ti kí mẹ́wàá tẹ bá ti káṣẹ́r yóò máa ṣe dèdè pé ti kí mẹ́wàá tẹ bá ti kí mọ́gòb yóò máa ṣe dèdè pé ti kí mẹ́wàá tẹ bá ti kí ṣáà yóò máa ṣe dèdè pé ti kí mẹ́wàá a sì máa pọ̀ àádọ́ta alẹ́ lọ́dọ̀ wa ntí wọ́n ń kí wọn àṣùbá nìkan tí ò kí di ogun nǹkan bóò la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ léwu níwájú ọlọ́run o torí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ̀rọ̀ nípa àǹfààní tí ń bẹ fáwọn nẹ́fìlà lẹ́yìn wákàtí márààrún yìí ó ní tọ́ba ìjọba ìrànlọ́kì yáàmà gbogbo ẹni tí irun rẹ̀ bá dínkù bóyá nígbà tó rù kú èrò ẹ̀mí rẹ̀ ti kúrò lórí irun yẹn níṣẹ́ lẹ̀mí rẹ̀ ti bọ́ sí ọjà ọba àbó ti bọ́ sí Òṣòdì àbó ti bọ́ sí Àjà títí ń sọ pé títí ń pe àdúgbò tí máa ń ná títí ń ná bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ń bẹ́ ń bẹ́ẹ̀ tàbí ń sẹ́yìn pé ọkàn rẹ̀ ti wà nínú oko tí ń kébè ìgbà tó tó di pé máa mú sálámù kẹ́mi rẹ̀ tó wá padà ìwọ̀n rẹ̀ ti ní kéèlẹ̀ ṣùgbọ́n àwọn nẹ́fìlà yìí ni wọ́n fi kún ni wọ́n fi kún ni wọ́n fi kún àníbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run bọ́ sọ pé ẹ̀ lọ́ba ń wo nẹ́fìlà ẹ̀rú mi ẹ bá ń fi kún ìrun rẹ̀ kó lè bá a pé ṣùgbọ́n ẹ dákọ̀ tó wá jẹ pásùbà nìkan lòun ń kí bí wọ́n fi àṣùbà bí wọ́n bá fi gbogbo nẹ́fìlà téèyàn fi ọgọ́rùn-ún ọdún kí tí wọ́n bá ní báwọn fẹ́ dà sí ìrun dórí ọjọ́ ẹyọ kan kò tó o ìrun dórí ọjọ́ ẹyọ kan gbogbo nẹ́fìlà tá a ti ń kí fún didi ọgọ́rùn-ún ọdún kò tó rárá bó ti wùlẹ̀ ọmọ torí pé àwọn nẹ́fìlà yìí wọ́n tóbi wọ́n kàǹkà wọ́n hẹ́rìmọ̀ wọ́n sì jàbìtì o ò ṣe é jẹ́ nìkan tó ṣe pé ó ṣe fi nẹ́fìlà wé rárá ó ti wùlẹ̀ ọmọ àwọn tí wọ́n kásù bá nìkan ọ̀rọ̀ wọn léwu àwọn ẹlòmíín wà ń bẹ̀ àṣùbà àti ṣáì nìkan lòún jẹ lọ́hùn àṣùbà àti ṣáì nìkan lòún jẹ lọ́hùn ọbọ̀ lọ́hùn ọba ní a sì ráwọn ẹlòmíín táwọn tún gbé pele tiwọn tún gbé e sókè bàbá ti kásù bá gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yòókù dalẹ́ gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yòókù dalẹ́ níbo ń bàbá wà wọ́n ń ké ìrun nú ilé ni àlejò ń jókòó wọn lérò pé ìjókòó tó wọ́n jókòó níwọ̀n ọ̀bá ni bátú sálámà kẹyọ́ máa gbé mi bátú sálámà kẹyọ́ máa gbé mi bátú sálámà kẹyọ́ máa gbé mi ó ti wá sọ ọ́ dìlànà lọ́dọ̀ ara rẹ̀ àṣùbà báyìí gbogbo yòókù tó dalẹ́ a sì ẹlòmíì tó ṣe pé tó ti kásùbà ìrun dóòr àwọn ó fò wọn fi jọ ìrun asẹ́rù wọ́n tún fo ìrun magrib wọ́n tún fi jọ ìrun ìṣáà báwọn ṣe ń ṣe tiwọn nù dípò kọjá ẹ̀ máa ún wọ́n yà kó méjì papọ̀ lẹ́ẹ̀kan náà a sì rí àwọn míì tó ṣe pé àwọn ń kí gbogbo ẹ̀ kó pé ṣùgbọ́n gbà tó bá ni wọ́n wá kì bí aago mẹ́jọ ni wọ́n wá kí wọn àṣùbà bí aago mẹ́ta kọjá ni wọ́n wá kí wọn dọ́ọ̀ di aago mẹ́fà rọ̀lẹ́ ni wọ́n tọ́ba di aago mẹ́jọ lọ́ọ́lù wọn wá kí wọn mọ́ group aago irun ṣáà wọ́n lè kí òun ní aago méjìlá kọjá àbá aago mọ́kànlá tó sì jẹ́ pé gbogbo àwọn irun yìí wọ́n fi àkókò sí fún wa àkókò yìí náà láti gbọ́dọ̀ mójútó ló jẹ́ kí wọ́n pè ní lànàmì sọ pé wà á ń tún sọ́ọ̀lì àsọ̀láta òpin sọ̀lá àtìlẹ́kà alimaktuba èyí tí wọ́n kọ tí wọ́n ṣe lé ọ̀rẹ́ yẹn fún wa bákan náà ìṣelọ́rùn ẹ̀yẹ yìí wọ́n jẹ́ nǹkan tó yẹ kí wọ́n fàkófò sí fún wa tí wọ́n bá ti ń ṣe ohun tó ń jẹ́ mùsùlùmí wọ́tò adìyẹ zakata lọ́mọ fòwòdọ́ tówó yẹn bá ti tó yọ sàká èèyàn yọ sàká ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí one point ó súnmọ́ one point four million lọ́wọ́lọ́wọ́ báyìí tówó tí ń bẹ lọ́wọ́ yẹn bá ti wọ one point four million yẹ́ẹ̀. Yeah kò two hundred thousand kò two thousand twenty thousand tí ó fi wọ one point four million tí wọ́n bá ti wọ one point four million yìí nígbà tí one point four million yìí bá ń bẹ lọ́wọ́ èèyàn tọ́dún kan fi yípo yálà ó gbèrú sí lóòkè dáadáa ni tàbí kò tiẹ̀ gbèrú rárá ó fi lé ọdún kan lọ́wọ́ èèyàn irú owó bẹ́ẹ̀ àákẹ́dá owó ìyàwó náà yọ calculator ti ní èlò owó ti bẹ lọ́wọ́ mi one point six million ọkẹ́ divided by forty ohun tó bá gẹ̀ẹ́tì lánsà iná ló fi yọ sàkà rẹ̀ owó ti bẹ lọ́wọ́ rẹ̀ o ṣírò gbogbo ẹ̀ ọ jẹ́ two hundred million divided by forty ohun tó bá gẹ̀ẹ́tì iná ló yọ sàkà rẹ̀ ẹlòmíín bẹ tó pé bó ṣe lówó lọ́wọ́ yìí kí àwọn ọjà tí ń tà yọ wá falọ ẹ yọ falọ ọjà yìí tọ́wá ipa sọ ní ń tà yọ falo àwọn ọjà yìí tọ́wá ipa machine ní ń tà yọ falọ machine rẹ̀ tọ́wá ipa bóyá provision ní ń tà yọ falọ àwọn provision yẹn nínú ṣọ́ọ̀bù rẹ̀ yóò fi kún owó tó wà lọ́wọ́ rẹ̀ èèlò lọ́jẹ́ yóò divided by forty náà ló fi yọ sàkà ń bẹ̀ ṣùgbọ́n láti one point four million náà ni láti máa yọ sàkà lásìkò tá a wà yìí tí wọn bá ti ń ṣe bẹ́ẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ ń bẹ lójú ọ̀nà kọjá mùsùlùmí ṣùgbọ́n ní ìmọ̀ táwa rí ni pé gbogbo àdúgbò tá a wà yìí àwọn ọmọ gbọ́ polówó kan lọ sí yọ sàkà àní ọyọ fún wa o ṣùgbọ́n ká tiẹ̀ gbọ́ pé àlágbájá ń yọ sàkà ó sì wá ní ìmọ̀ púpọ̀ gan-an ó sì wá ní ìmọ̀ púpọ̀ gan-an tó sì jẹ́ pé sàkà ní yíyọ yìí òun ní máa ń jẹ́ kí dúkìá èèyàn pọ̀ sí èérí owó ni kódà tọba ṣe pé bọ́lọ́run bá ní kí ìlú yìí ọ̀dà bẹ́ẹ̀ lọ ni ó yẹ káwọn olówó máa fi gba àwọn èèyàn káàkiri káwọn èèyàn má gbà rárá torí èrè owó ni èyí ṣe ohun téèyàn wò pé bóyá ẹgbẹ́ ń sí èyí rí owó olówó kí wọ́n sọ pé wọ́n fẹ́ tẹ́wọ́ sí èyí ṣe ohun yẹ kó wà nínú ẹ̀mí èèyàn èlé àwọn olówó wulẹ̀ látọ̀dọ̀ bàbá kìláàbà látọ̀dọ̀ arákùnrin kan nínú àwọn alùsà látọ̀dọ̀ bàbá rẹ̀ ó béèrè lọ́wọ́ ń ṣe ọlọ́run ọba pé mọ́lẹ̀ islam kí là ń pè ní islam ó ń ṣe ọlọ́run bá béèrè ó ń ṣe ọlọ́run bá sọ báyìí pé àǹtúsí mọ̀kọ́lì bàkàlẹ̀ dà ẹ̀gbọ́n wá mi ìtúlé léyìí pé òun náà ní kó ojú pájú sọ ẹ́ lẹ́ẹ̀kó ju ọkàn rẹ̀ lẹ́ẹ̀kọ́ ọlọ́run mùsùlùmí náà ní lè sáà nìkan wọ̀yẹ́díkà kí àwọn mùsùlùmí ó sì là kó o níbi ahọ́n rẹ àti ọwọ́ rẹ ẹ̀rí bí ànábì ti ń pààrà rẹ̀ bó ń ṣe ọlọ́run bá ṣe ń pààrà gbólóhùn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí àwọn ọ̀mà síbẹ̀ wọn gan wọn máa sọ nípa mùsùlùmí sọkúsọ pété ni ń kábàámọ̀ gan pé mo jára wọn kí lọ jẹ́lẹ́sìn gíní gẹ́gẹ́ tẹ́mi lọ́rùn àwọn owó ni àwọn mùsùlùmí yà àwọn mùsùlùmí ibú àwọn mùsùlùmí òsì lẹ́nu rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ìsìláàmù rẹ̀ mẹ́hẹ̀. bẹ́ẹ̀ tẹ̀ wàá kọ́ ẹlòmíín wá ń bẹ nípò kó jẹni níyà òun ni wọ́n ń jẹ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ níyà lẹ́yìn tí wọ́n ń ṣe láwọn orílẹ̀ káàkiri lónìí tó ṣe pé wọ́n ń jẹ àwọn mùsùlùmí níyà orílẹ̀ kan bẹ nílẹ̀-èdè tá a ní India látara pé wọn àṣùbà lásán pé wọ́n kírun àṣùbà wọ́n ń ṣe wáàsí bá a ti ń ṣe wáàsí yìí wọ́n sì kó gbogbo àwọn tó wá kírun mọ́ṣáláṣí wọn kó wọn bọ́ta wọ́n lù wọ́n lálùfẹ́ ẹkú wọ́n lù wọ́n lálùfẹ́ ẹkú gbogbo mùsùlùmí tó bá ti jẹ́ pé kò fi ẹnu rẹ̀ sọ̀sọ́kùsọ ń gba àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kò sì wá pé bóun lòun ó ṣe jẹ wọ́n yà mùsùlùmí ló ń tàn wó o ṣùgbọ́n tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ìsìláàmù rẹ̀ mẹ́fẹ̀ẹ́. bákan náà kọ́ọ̀d ó sọ báyìí pé ayọ̀lẹ̀ ìsìláàmù afdọ́n tá a bá wà ń sọ pé bóyá ìyẹn wà ń ṣe ìsìláàmù ìwúlò dáa jù ń bẹ́ẹ̀ kọ́ọ̀d ànábì sọ báyìí pé àlè ìmán kéèyàn fi gbàgbọ́ kún ni o kéèyàn tún ní gbàgbọ́ kún ìsìláàmù ẹ̀ ẹ̀bí kò yẹn ó jẹ́ àǹtẹ̀kùnúnà mọ́kùnmẹ́nà ojú olùgbàgbọ́ òdodo kọ́ọ̀d arákùnrin tún béèrè pé wọ́n mọ̀ ní ìmán kí làwọn àtúntò à ń pè ní gbàgbọ́ngbà náà kọ́ọ̀d ànábì wa sọ báyìí pé àǹtí òmìnira bìlẹ̀ yìí nínú ẹni kan gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọmọlá ìtọ́tẹ̀ kó sì gba àwọn màláìkà gbọ́ fún àwọn màláìkà yìí wọ́n máa wá lásùbà àsùbà tàbí kí àwọn kan ti kó lọ báyìí àwọn méjì ti dé tọ́wá ti fi àrẹ asep tọ́wá ti káṣù ìtàn àwọn tó dé lásìkò yìí nísà wọ́n máa lọ wọn bí ó ti dé a gbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn àti àwọn ohun tó rọ kiri ká gbogbo àwọn àlámọ̀rẹ́ àwọn màláìkà yìí ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ á nígbàgbọ́ sáwọn tíra ọlọ́run nípa kọ́lọ́run bá sọ tíra rẹ̀ lẹ́ẹ̀kan náà fún gbogbo àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀sọ̀ọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà fún ọ̀sọ̀ọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà sí baitul izza sí ilé agbára tó wà ní sẹ́mi àkọ́kọ́ láyé ń bí ọwọ́ bẹ́ẹ̀ sí fún sí muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tàwọ̀rẹ́tà ẹ̀kan náà wọ́n gbé fún Musa